الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع لسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba oníkẹ̀ẹ́ ọba ọba ògo ìkẹ́ àti ìkẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba àwọn ará ilé ìrànṣà abẹ́rẹ̀ lẹ́yìn náà kí ọlọ́ba àwọn tó bá fi ìṣe wọn kọ́sì ànábì wa ní tí a ti máa tẹ̀síwájú ní òwúrọ̀ yìí òun náà ni kìtàbù sẹ́rí òsúnna èyí tó pé à ń bá lọ tó jẹ́ pé ibi tí a dé òun náà ni wàlì ìmáà ń tàn ní ìgbàgbọ́ bí annal ìmáàna qawlun wa amal ìgbàgbọ́ èso ohun tí pé máa ń jáde lórí ahọ́n lásán bí kò sí pé yóò máa jáde lórí ahọ́n pẹ̀lú gbólóhùn la ilaha illallah a sì máa fi fi sẹ́sẹ̀ qawlun wa amal wa niyyatun wa isaba gbólóhùn la ilaha illallah ta fi lẹ́nu yìí gbólóhùn kan tó pé a lánìyàn rẹ̀ ni kìí ṣe ìtúrí pa máa pè lásán bíbẹ̀ ẹ̀kọ́ ẹni ọjọ́ kèfèrí ó lè pe gbólóhùn la ilaha lẹ́nu ibi kọ́kẹ́ wí lásán ni ṣùgbọ́n sọ́dọ́kàn rẹ̀ ìjọ sì ní àníyàn ohun tó sọ yẹn ìjọ sì nímọ̀ nípa ẹ̀ pẹ̀lú ìjọ sì gbà gbọ́ lódodo ìjọ sì dààmú rẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé ọlọ́run bọ́ba lè kíra sọ pé àwọn kan bẹ yaquluna bi alsinatihim ma laysa fi qulubihim wọ́n máa fi àwọn wọn sọ àwọn gbólóhùn míì ṣùgbọ́n àwọn gbólóhùn yóò di ọkàn wọn rárá bó ti wulẹ̀ ọmọ gbólóhùn tá à ń pè ní ìgbàgbọ́ gbólóhùn kan tó pé èèyàn sọ lẹ́nu èèyàn fi ṣiṣẹ́ èèyàn dánìyàn rẹ̀ èèyàn sì ṣe kòńgẹ́ wọn tá a ṣe ń pè ní ìgbàgbọ́ yìí yazidu wa yanqus ní máa ń lékún ní sì máa ń dínkù ọ̀sán nìkan tó pé ó nígbàgbọ́ lórílẹ̀ ayé àfi kádìkún ọmọ abá tàbí kádìkún ọmọ abá yazidu masha Allah a máa lékún pẹ̀lú bọ́lọ́mọba bá ṣe fẹ́ látara pé ní máa ń lékún bí tọ́ à pẹ̀lú bí ẹ̀bá ṣe ń ṣe ẹ̀sìn ọlọ́run ọba sí bí ẹ̀bá ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó ìgbàgbọ́ máa lékún yọ́ máa lékún yọ́ máa lékún ọ̀yá ń kóso a sì máa dínkù tí máa dínkù bìlì máa sí ya ní ẹ̀bá ti ń ṣe ọlọ́run ọba sí ìgbàgbọ́ bá ti máa ń dínkù sí àtàlà yẹ́bùkọ̀ mínú ṣe kódà ìgbàgbọ́ a máa dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀díẹ̀ tí ò fi ní padà sẹ́kùn kankan mọ́ lára ẹni tí olóǹgbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ló fà àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń sàlàyé nípa pé ẹni tí ohun tó tó ìgbàgbọ́ tí ò ju ọmọ náà gún lọ tó wà nínú báyà rẹ̀ tó bá dijọ́ gbìdàlù ọlọ́run bọ́ يخرج من النار من كان في قلبه أدنى أدنى مثقال حبة من خردل من إيمان wọ́n mú jáde kúrò nínú iná gbogbo ẹni tó bá yẹ pé ihun tó kéré gan-an tó kéré gan-an kódà tó kéré jọ karàbà lọ nínú gbàgbọ́ wọ́n mú jáde kúrò nínú iná pé kó wọ àlùjánnà ṣùgbọ́n ihun tó fa kí wọ́n pẹ́ nínú iná òun náà ni pé bí ẹ̀ṣẹ̀ wọn ṣe pọ̀ tó bí wọn sì mọ́ lọ́wọ́n ọba sí a sì máa ń sàlàyé fún wa pé tọ́lọ́n bá ní pé kéèyàn lọ jíya ná ọjọ́ kan lọ́jọ́ ìwédà lòkè yàrá náà one thousand years ilé ayé ni tọ́lọ́n bá ní pé kéèyàn lọ jíya iná ọjọ́ mẹ́wàá yóò máa jẹ́ ten thousand ilé ayé torí pé ọlọ́run bọ́ba lẹ́kẹ́ wá sọ ní Al-Qur'ani pé inna yawman inda Allahi ka alfi sanati mimma ta'udun ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba ó se dédé one years sẹ́yìn máa ń kà lórílẹ̀ ayé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba ó ṣe dédé years èyí sẹ́yìn máa ń kà ní orílẹ̀ ayé ìyẹn ni ọlọ́run tún fi sọ ayé àmì pé báyìí yóò kéèyàn ọpẹ́ tó lórílẹ̀ ayé nígbà tó bá padà dídọ̀ wíyà kì í àmọ́ ò ní sọ wáyé rí ó lè òun lo àárọ̀ kùtù tàbí ìyálẹ̀ ta ń bẹ̀ ẹni ọba lo ọgọ́rùn méjì gbogbo ohun tí ó wò fóun lè lórílẹ̀ ayé kò jù ìyálẹ̀ ta lọ ìyẹn náà ní àsìkò ìgbàta kásùbà yìí tán títí tó fi di pé àsìkò dùhá tó bí ọwọ́ aago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án òun ló sì lọ́gọ́rùn méjì láyé ọlọ́run sì fún wa ní àpẹẹrẹ rẹ̀ nípa àwọn tó yẹ pé wọ́n jẹ́ àwọn àṣà abọ́lé káhàf tó yẹ pé wọ́n sùn sí abẹ́ kòtò gákàhàf fún odidi 309 years ní ti òṣùpá fún odidi 300 years fún kíkà àtò òun wọ́n sì ń yí àpò wọ́n ń bá òun lọ wọ́n sì ń yí àpò wọ́n ń bá òun lọ ọlọ́run bá ṣàlàyé nípa pé ọ̀yàkò lónà sàlásàtún rọ̀bí ohun kẹlìbó hàn àwọn èèyàn máa sọ pé mẹ́ta làwọn àṣàbùlù káàfù náà ajá àwọn lóṣù kẹrin ọ̀yàkò lónà khamsatun sàdísùhùn kẹlẹ̀bùhùn àwọn kan máa sọ pé ara o márùn ni wọ́n ajá wọn ló sì kẹfà rọ́jì mọ́ ń bèèrè báyìí ọlọ́run bá gbé gbogbo ọ̀rọ̀ yìí sọnù wípé gbogbo wọn ń sọ yẹn àdápa ni o àwọn tó pè ní mẹ́ta tí wọ́n ní ràkúnmí wọn ajá wọn ló kẹrin àtàwọn tó pè wọn ní márùn tí wọ́n ní ràkú ajá wọn òun ló kẹfà ọlọ́run bá ní pé rọ́jì mọ́ ń bèèrè báyìí wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan tó pamọ́ tí wọ́n nímọ̀ ń pa rẹ̀ ni wọ́n yẹ kó lónà sábà tó ń wọ́n sọ nínú ohun kẹlẹ̀ bó ṣùgbọ́n àwọn tí máa sọ pé méje ni wọ́n wípé ajá wọn lóṣù kẹjọ eré ànẹ́bì sọ fún wọn pé ọlọ́run ọba lọ́mọ iye wọn ṣùgbọ́n àfa abdullahi abbas ó ní pé ọlọ́run ọba lọ́mọ iye wọn yẹn àti pé àwọn míì mọ iye wọn òun wọ náà tó mọ iye wọn àwọn nẹ́sìn làwọn méje tí ajá wọn sì kẹjọ àwọn àṣàbùlù káàfù yìí wọ́n jẹ́ nìkan tí pé wọ́n lo odidi ọdún tá à ń wí yìí nínú kòtò tá à ń pè ní kòtò káhàf ṣùgbọ́n gbà tí wọ́n padà jí ń sọ̀rọ̀ ó ṣe ló dàbí gẹ́gẹ́ bá ti máa ń lọ sùn látàlẹ́ àná tá a jí lówó kùtù padà iná ní gbogbo tí ọ̀rá nine years tí wọ́n lò eléyìí wá fà bí pé ńgbà tí wọ́n jí ebi tí ń pa wọ́n pípẹ́ kẹ́nìkan wá lọ wá ohun táwọn jẹ lọ ìgbà tó ń tọ̀ wọ́n bọ́ sínú ìlú níṣẹ́ ló jẹ́ pé owó tó mú lọ́wọ́ kì í ṣòwò táwà ló ń ná mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ nínú ìlú ó ti yí padà wọn ò mọ bó ti wà mọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé wọn ti tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà iná ni wọ́n ti là ọ̀pọ̀lọpọ̀ àìmọye àwọn èèyàn tí wọ́n jọ ń gbénú ìlú tí wọ́n ti ẹ̀rẹ́ nìkan kan mọ́ rárá ẹ̀sìn tó jẹ́ tó bóyá wọ́n torí ẹ̀ kúrò nínú ìlú ó di pé àwọn ti padà wá gba ẹ̀sìn náà ọlọ́run bí òun fi kọ́ àwọn ọmọ ni o ká lè mọ̀ pé bí sẹ̀mí ayé wa ṣe rí àwa làákà ń jí gbogbo súsù jíjí wa ọ̀fẹ́ ju wọn bá díẹ̀ nínú ọjọ́ lọ bẹ́ẹ̀ náà ọlọ́run bá ti ṣe fún náà nínú àlùkò lábúlé kan omi tí wọ́n rà tí wọ́n ń ta ń bẹ̀ wọ́n rà wọ́n ń tà wọ́n rà wọ́n ń tà ọwọ́ ajẹ́ nìkan tó rò nígbà tó lọ pé á ah, bí wọ́n ṣe ń rà tí wọ́n ń tà yìí ṣé gbogbo àwọn eléyìí sì nìyí ní ó sì padà fún bí ogbọ́n ṣe ń ṣe yìí ah ṣé ọlọ́mọ tóbi o nínú ètò ọlọ́run ọlọ́run bọ́ba lókè rárá fẹ́ fi òun náà sí ẹ̀kọ́ fàmátàhó lọ́hùn mẹ́ta ọlọ́run bá ní kóhun náà ó jókòó ó kò lórí ẹ̀sìn rẹ̀ ibi tó jókòó sí náà ló kú sí fàmọ́ tàhúlọ́hùn ní ẹ̀ta àmì ọlọ́run bá pàkó di di ọgọ́rùn-ún ọjọ́ fún odidi hundred years tó ń mọ̀ bá àfà lẹ́yìn ọlọ́run bá gbé e dìde ọlọ́run bá ń bí pé kámi làbísù ọjọ́ mélòó lè láyè ó ní làbísù yàwó mọ́ ọ̀bá adáyàwó odidi ọjọ́ kan péré náà mo lò ní mo sùn yóò tàbí ìlàjì ọjọ́ ọlọ́run bá sọ pé bá nílàdí sàmì àtà àmín ó ti lo ọgọ́rùn ọdún láyé ó ti lo omi títọ́ wáyé ó ti lo 100 years fáńdọ̀ ilẹ̀ ẹ̀tọ̀ àmìka wọ̀ṣàrọ̀ bíka lámìyà sàtànà ṣùgbọ́n wo oúnjẹ tó gbé lọ́wọ́ àti ohun tó fẹ́ mu tó gbé lọ́wọ́ lámìyà sàtànà ìkẹ́kùn sí gbogbo ẹ̀ oúnjẹ rẹ̀ gbóná síbẹ̀ náà ohun tó fẹ́ mu náà bàjẹ́ ṣùgbọ́n wá wo ràkúnmí èyí tó ṣe pé wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ èyí tó ṣe pé bóyá o gbé jáde tó fi ń ṣe ìrìn àjò nígbà ó wo kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ti jẹrà tó ti jẹrà lẹ́yìn ọdẹ yẹ eegun rẹ̀ lásán lọ́wọ́ ń ọlọ́run bá ní pé máa wo bí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn máa wo ọlọ́run bá bẹ̀ sí so kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn pọ̀ àwọn eegun yẹn tó ti fọ́ tó ti ṣe jákujáku kalẹ̀ wọ́n kọ́kọ́ lẹ́pọ̀ náà wọ́n kọ́kọ́ lẹ́pọ̀ wọ́n di skeleton lẹ́yìn náà ọlọ́run bá wá fi ó fi ẹrin sí ọ dáwọ́ bò ó tẹ́tẹ́tẹ́tẹ́ kéé tẹ́tẹ́tẹ́tẹ́ dáhùn ọlọ́run bá ní pé gẹ́gẹ́ báyìí ilé láti ní èèyàn ọmọ ẹ̀dá dámọ́ báyìí yóò fẹ́ pẹ́ lórí inú sàárè tó àpèjúwe bá ti gbé yín dìde náà ọwọ́ ni ah mo wá mọ̀ tó yẹ ọlọ́run ọba ọba tó ṣe pé alágbára lórí gbogbo nǹkan yẹn odidi hundred years ló lò ṣùgbọ́n nígbà tí wọ́n ń bí olóhùn olùjọjọ́ kan tàbí láìjẹ́ ọjọ́ lọ eléyìí ló jẹ́ ká mọ̀ pé tọ́ba jíjẹ́ ìgbéra lè fi yára mà tí ẹrú bá ń jà níyàn ọlọ́run ti mú àwọn àpẹẹrẹ wọn náà rọ rẹ̀ ìjọ ìgbéra lè fi yára mọ̀ wá ní tí wọ́n bá ní ọlọ́ ṣe odidi ogún ọjọ́ nínú náà ìtumọ̀ ogún ọjọ́ yìí òun náà ni twenty thousand years kọ́lọ̀ ń dákúkọ́ máa jẹ́ ọba ọwọ́ bẹ̀. ṣùgbọ́n ni yóò tọ́ba tẹ̀ láti ọlọ́run ọlọ́run bọ́ba lékè á sọ ọlọ́pọ̀lọpọ̀ náà rúkọ àn nínú ohun tí ó jẹ́ kí èèyàn máa lékún nígbàgbọ́ ọlọ́run bá ní pé wọ̀yọ̀ zídó lọ́wọ́ lẹ́bí iná tọ́jà òhúdà ọlọ́run bá lọ́wọ́ máa ṣe àlékún ẹni yòówù tó bá lóun fẹ́ mọ̀nà òun tún ṣàlékún rẹ̀ ní mọ̀nà ọlọ́run tún sọ ọ́nù sọ́tù làǹfààní ọlọ́run bá ní kó wáyé dáa tó lè yàtọ̀ àléhìn àyà tó tí wọ́n bá ń ka àwọn ayé àwọn ọlọ́run bá fún wọn zàdátùhùn ìmànà ìgbàgbọ́ wọn ó tún lékún sí ọlọ́run tó sọ fún wọn sátúmù dáṣẹ́ wọ̀yẹ̀ zádà lẹ́bínà ámànú ìmànà ìgbàgbọ́ àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo yóò tún lékún sí eléyìí ló jẹ́ ká mọ̀ pé àti máa ń lékún bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀ lòun náà ṣe máa ń dínkù ẹ̀ẹ̀ṣẹ̀ ìmá ń dín ìgbàgbọ́ kù ọlọ́run bá ní pé hum lil kufri yawma idhin aqrabu minhum lil iman àwọn tó ṣe pé ìgbàgbọ́ wọn lẹ́ àwọn táwí ọlọ́run bá ní pé ìgbàgbọ́ wọn ìjẹ́kèsèrí wọn tọ́bá díjọ́ gbé alìkìyàmà ó súnmọ́ tí wọ́n fi ìdájọ́ wọn ju ìnígbàgbọ́ lọ látara pé ẹ̀ṣẹ̀ wọn pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ náà ló jẹ́ kí wọ́n dà wọ́n sí ipò àwọn tí wọ́n jẹ́ kèfèrí kọ́lọ́run ọba lẹ́kẹ́ọ́lá kó já wà nínú àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ní má sì wá láwọn tí ó jẹ́ kèfèrí láíláí wọ́n tó wá tẹ̀síwájú wọ̀dà afdal hadhihi al-umma nínú al-umma yìí ẹni tó lọ́lá jù wọ̀lẹ̀ umma kulliha àti gbogbo àwọn ìjọ ìjọ ìjọ tó ti lọ ṣáájú ìjọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ba'da al-anbiya lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n lọ́lá lọ́dọ̀ ọlọ́run salawatullahi wa salamu alayhim ajma'in kọ́lọ̀nkọba ayọ́nú sí gbogbo àwọn tọ́já àwọn ànẹ́bí ọlọ́run ọba lápapọ̀ ẹni tó lọ́lá jù tàbá máwọn ànẹ́bí ọlọ́run ọba tá ìkéní ìkejì ìkẹta ìkẹrin wọn èyí tá mọ orúkọ wọn àbí ìta mọ orúkọ wọn àwọn ànẹ́bí ọlọ́run ọba lọ́lá jù lórílẹ̀ yìí pẹ̀ nínú àdìsọ́kàn àwa mùsùlùmí ta gbọ́dọ̀ gbà òun náà ni pé Abubakar lọ́lọ́lá jù nínú gbogbo àwọn tí ọ̀já ànẹ́bí ọlọ́run tí èso òjíṣẹ́ ọlọ́run Abubakar ẹni àkọ́kọ́ ó ń sọ ọlọ́run bá sọ̀rọ̀ tó pọ̀ lórí ọlọ́run bá náà ó sì sọ nípa rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá ní pé ló fi nígbà tí àwọn méjì ń bẹ nínú nínú ìyẹn Muhammad sallallahu àti Abubakar èyí yẹ kó ló lè sọ nígbà tí àwọn ẹbí bẹ́ẹ̀ sọ fún ẹnì kejì rẹ̀ báyìí pé má banújẹ́ kí lọ sọ̀rọ̀ níjọ́ náà tí bí wọ́n fẹ́ pa ànábì wa Muhammad sallallahu ni ilé ìlọ́fà àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi padà yọ jáde inú ilé tó fi lọ pe Abubakar ipò tó ọlọ́run bá ti pàmílà kẹta ṣe jíra ọ káwá ní pé ọ̀nà ibi tí wọ́n ṣe jíra lọ lọ́nà Mádínà ọjọ́ náà sàkí kí wọ́n wá kọ́kọ́ gba ọ̀nà Ọ̀yọ́ lọ́nà lápèjúwe ká fi òkè ọ̀nà sàkí tí wọ́n lè lé òkun lè lọ gọ sí káfíwé mọ́sálásí sọ́ọ̀lẹ́yìn Allahu Latif kó o tó bẹ́ẹ̀ ni wọ́n wó fún wọn lọ gọ́ sí kò jù bẹ́ẹ̀ náà lọ wọ́n wá lọ kọ́kọ́ kú ọ sí mọ́sálásí ọlọ́nà ní lọ́nà barak látara bẹ́ẹ̀ àwọn kèfèrí gbé nǹkẹ́ tí ó wú yẹn lórí àwọn ọ̀dọ́ pé gbogbo ẹni yóò tọ́ bá rí ànẹ́bí àti Abubakar òkú rẹ̀ lẹ́rí gbé wá ní ayé rẹ̀ lẹ́rí gbé wá ní o ẹgbà ọ̀ntọ̀ wọn gbàràkúnmí ọgọ́ yóò sì gbà góòlù èyí tó ṣe pé àwọn ọmọdọ́mọ rẹ̀ kejì ò ní na ẹ̀tẹ́ àtàwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí àtàwọn nǹkan báyìí ọ̀fà àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ èyí tó ti kí wọ́n wó pé ah, àtòkú rẹ̀ bá wọlé bí ọ̀fà àti gbogbo wọn fi sájáde tí wọ́n fi wá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí wọ́n wá títí títí títí títí wọn ò rọ́n sí ọlọ́run fún ìdí ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń wá wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọkọ̀ gbọ́dọ̀ Malik òun wá wà nínú àwọn tó ṣe pé òun náà ń wá ṣùgbọ́n ọkọ̀ ìwá nì òun wá jẹ́ nìkan tó yẹ pé ọwọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam pé ànẹ́bí wà ọwọ́ afẹ́ fi ẹ̀sìn rẹ̀ ọfẹ́ fi tẹ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ sí lọ jàrí lọ́fẹ́ bá ń pa ẹ̀sìn yìí láṣẹ tẹ́ẹ̀ tọ́bẹ̀ ni ó yọ kí ó ẹ̀yìn ní ọjà dákúbá ń bẹ̀ dákúbá ń rọ̀ mo tún ọ níbi èlé bá bá mi rọ̀ ọ́ tí o sì yọ ọ̀pá ní èmi ní ọjẹ́ nìkan sí pé máa dáàbò bò pé ó sì ní tọ́wà yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam dáwọ́ lé ẹ̀sìn ẹ̀sìn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti gbà náà ṣùgbọ́n ọkọ́ orí pé ha ànábì ọlọ́run balẹ̀ ní ìyọ́ jẹ́ lódodo kì í ṣe ẹni tá a pa èyí ní kòtò tí wọ́n wá lọ gọ sí níjọ́ náà là ń pè ní kòtò gáàrù sáwórì tó yàtọ̀ sí gáàrù àṣírà èyí tó wà nígbà tí ò ti di ànábì ọlọ́run kó tó di méjì bèbí lè yọ sí ń bẹ̀ tó gáàrù àṣírà là ń pè yàn ṣùgbọ́n gáàrù sáwó òun náà ni òkè kan tó ní òhò lábẹ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ gọ sí níjọ́ náà àti àfáwà Abubakar bí wọ́n ti wá gọ tó wọ́n wá wọn kí wọ́n wá wọn kí àwọn kèfèrí ń bẹ lókè wọ́n bẹ ẹṣin wọ́n ń lù kìkìkì lórí orí òkè òkè yìí táwọn sì ń bẹ lábẹ́ rẹ̀ ọwọ́ ajé kí ẹni àdẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam àti Abubakar wọ́n wá bẹ̀rẹ̀ sí wò pé ha hey bóò láti rọ́nẹ̀ lọ Abubakar wá sàlàyé nípa pé hey tí àwọn ẹni bá wo ìsàlẹ̀ wọ́n máa rí wà ọwọ́ ajé kánẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kó sọ fún pé kó má bànújẹ́ ọlọ́run bá padà gbé ọ̀rọ̀ wọn sínú àlùkò hàn pé ibi ìwọ máa fi lẹ̀kọ̀ nígbà tí àwọn méjèèjì ń bẹ nínú kòtò járo sáwórí èyí yẹ kó ló lè sọ àhébẹ̀ nígbà tí àwọn bíbẹ̀ ti sọ fún ẹnì kejì rẹ̀ títà bá fi ra ìpè látàkùnjáde má bànújẹ́ o inna Allaha ma'ana ọ̀sámọ̀ pẹ̀lú ọ̀bá gbé pẹ̀lú wa tọ́lọ̀ bá fẹ́ jẹ́ wọn orí wa ọwọ́ rẹ̀ lọ́wọ́ òun lọ́lẹ́sìn rẹ̀ tí ọ̀bá ìfẹ́ jẹ́ wọn orí wa òun ò lè rí wa láíláí níṣẹ́ ni wọn ò rí wa muhammad sallallahu alayhi wa sallam èlé àfàwà abubakar ìtàngbé wa nípa kí wọ́n ta aláǹtakùn sí ojú ihò náà ṣùgbọ́n wà yóò lálàáfíà ara bó ti lè ọmọ kò sálàǹtakùn kẹ́kẹ́ ń bẹ̀ bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó yin abubakar títí ó yin débi pé tánàbí mi ọba wa lẹ́yìn mi ni èyí abubakar ni ọba jẹ́ ó abubakar títí ó yìn débi pé gbogbo ògbàsánà bí ọba ti tọ́bí tí ọ̀bẹ ti lára sí àtàrà rẹ̀ ọ̀yá láti kírun Abubakar ni ó kírun ìjọ kan bẹ tí pápá tí ò sí ń tòsí ó mọ̀rù lọ kí lọ́jọ́ náà ó ń sọ ọlọ́run bá ń sọ pé láà láà rárá o rárá o ní ìgbà ṣùgbọ́n mọ̀rù kí òun ìjọ náà tán ìjọ náà ni ó mọ̀rù ni mo pé ha ìrẹ́bìláì dákùnmọ́ fọlọ́run bá bẹ̀ ọ́ gbogbo ògbà yòówù tọ́gbẹ́ ti ẹdi pé Abubakar bá ti ń bẹ̀ ń tòsí má yìí ṣèṣì pè mí síwájú o ó ń sọ ọlọ́run bá tó o ó ti yẹ kó tó tára rẹ̀ bá ti yá Abubakar ni ó fi hàn. bákan náà ìyàwó gbọ́kan wá bá anabi Muhammad sallallahu alaihi wa sallam nípa pé ìyàwó ń ṣe ọlọ́run mo gbọ́ Kùránì yẹ́bẹ́yẹ́bẹ́ mo rí fọ́lọ́run ọba ọ̀sọ́ ogún ìyá àyá nínú Al-Kùránì bó ológun ìyá àyá ó ṣe rí ọlọ́run òṣìṣẹ́ ń tòótọ́ àtẹ́bí ní pé ogún ìyá àyá ìdá kẹ́nu ìdá mẹ́fà náà ìdákẹ́nu ìdá mẹ́fà tó tí ọmọ ọmọ rẹ̀ bá fi ilẹ̀ iná ẹ̀ ní ó mú lẹ́yìn wá ni pé ya Rasulullah èyí tí ọlọ́run tí ń bá wá lọ́dún mi ti ń bá bá ọta ní kí n lọ bá àlẹ́ sọ pé ìdí àbí ilẹ̀ àbí kọ́ lọ bá Abubakar yọ sàlàyé ẹ̀ fún nínú àwọn àmì táwọn olùmọ̀ kíyèsí ni pé ó ń sí ọlọ́run bá ti ń sọ lákẹ́lù èdè bíi pé Abubakar mi kọ́ jẹ ìlà àlífà lẹ́yìn òun nígbà táwọn ẹbí kú tán lódodo ọ̀rọ̀ di fáńfà pẹ́ta ní ó jẹ́ olórí lẹ́yìn àníbí Muhammad sallallahu alaihi àwọn aráàlú Madina ojúta àwọn fi wo ni pé kẹ́nìkan ó dìde lólórí náà ọmọ ìlú Madina ó dìde lólórí náà àwọn aráàlú Mọ́kà tó lórí ó ọba láìláì olórí ó pé méjì wàhálà nìyẹn ẹ̀yin ará ọlọ́run sóore fún yín yín wá ó sì lóun òkú bí mọ́ yín lòun máa gbé ó sì sí ó ti wá kú báyìí a sì gbọ́dọ̀ sí àmẹ́jì àfi wá ẹni tí olórí fún wa olórí ẹ̀wá ni mo ti gbọ́ lọ́dọ̀ tó lọ pé olórí ọ̀gbọ́dọ̀ dìde nínú àlò ń mọ̀ yìí àyàfi kọjọ́ kò rẹ̀ ṣe kọjọ́ pé ife ẹni tí mo fẹ́ jẹ́ ṣe olórí òun náà ní inú kọjẹ́ ọmọ tàbí kó sì jẹ́ àbúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ ti ẹ̀tẹ́ mi lọ́rùn

àmì lọ́jẹ́ pé ìwọ náà ló fẹ́jẹ́ wọ́sọ lórí fún wa lẹ́yìn kó o. Abúsùn tó bá yá ọ ya tẹ́wọ́ rẹ̀. Èmi dẹni àkọ́kọ́ tí ń gba ìjẹ́jẹ́ pé yí títí lọ́jọ́ Báyìí ni wọ́n ti gba báyà lọ́wọ́ àfàwà Abubakar. Ló fi jẹ́ pé báyà nàbí yìí ha nínú àlè ẹni tó lóore òun náà ni àfáwà àbúbá súnmà Umar lẹ́yìn náà ni àfáwà Umar o. àfáwà Umar lọ́lọ́lọ́sì kejì Umar bọ́lọ́ kàtà nínú àwọn tó yẹ pé wọ́n jẹ́ ní àkọ́kọ́ tí wọ́n kọ́ gba Islam kò sí Umar nù wọn àwọn tó gba Islam ṣáájú rẹ̀ gẹ́gẹ́ bí tẹ̀sí di wá 39 ni wọ́n lọ́kùnrin ọfà àti àfà àwọn ọmọ owó pé ha ọkọ̀ ọgọ́ra àwọn èèyàn ló ti ṣáájú òun wọnú ẹ̀sùn dọ́gbùdọ́gbù ni wọ́n máa ṣe kí wọn òun ò rí fóun báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà náà wọ́n yẹ ìsìláàmù sí ni ṣùgbọ́n tí ó mọ̀ rò o ó mọ̀ wá ń gba àwọn lọ ọlọ́mọ òkè tó ń sẹ́ mọ́sálẹ́dé kan mọ̀ pé ìsìláàmù ti ní sí ìsìláàmù kọ̀rọ̀ ìsìláàmù gbangba ni ó kò lọ́dọ̀ rẹ̀ ó tún gba ọ̀dọ̀ àwọn míì lọ nínú àwọn kékeré inú wọn náà ni ìmọ̀yẹ́ tó gbọdọ̀ kọlọ̀ ó tún lọ bọ́ òun náà ìjọ ọjọ́ mọ̀ pé mo ti gba ìsìláàmù òun náà nígbà jẹjẹrẹ mo ti gbà ó ó tún gbọdọ̀ ẹlòmí lọ àdìwàlẹ́ ìlú múlùmù gẹ́rọ ìjọ ọjọ́ mọ̀ pé mo ti gba ìsìláàmù mo ti kéde ìsìláàmù ẹ̀ káàkiri ọwọ́ tó bọ́ síwájú kàábà pé gbogbo èèyàn mo ti gba ìsìláàmù o àti nígbà tí n tí ìmọ̀ ẹ̀sìn ní sìn ní ìhìn yìí mùsùlùmí léèmọ̀ gbogbo ẹni mo bá hẹ̀ léèmọ̀ pátá síwájú kẹsàn ó tó yé ni ara mi ni kọ́ wá fi jẹ́ o bọ́ọ̀bà náà mi ọ̀nà mi bọ́ọ̀bà jẹ́ nìkan sí pé mo fi mo gba ọgbẹ́ lọ́wọ́ rẹ̀ wá gba ọgbẹ́ lára mi padà kọ́ fi jẹ́ nìkan sí pé ó fi bí ìyà tí mo fi jẹ́ àwọn èèyàn wò pé àtàrí àwọn abọ̀ síwájú mọ́ bọ́jọ́ kẹsì dìde nìgbé rẹ̀ ọmọ ọ̀nà mi ń jọ kẹmílẹ̀ ti rẹ̀ náà tó nílé ọmọ òní pé wá sílẹ̀ kó tó di pé ọmọ padà sọ fún ọmọ pé afọ́t mọ́ sàmójú kò fọ́ àwọn tó jẹ́ àwọn ọ̀dọ́ táwọn jẹ́ ọmọ kẹfẹ́ rí tí wọ́n gbó pọ́n wọ́n dìde tì wípé táwọn olú ilé ìlọ́bẹ̀ẹ́sì tí wọ́n bẹ̀ẹ́ sí ní ẹ̀kẹ́ kó tó di pé wọ́n padà làwọn pé wọ́n gbọ́dọ̀ jà ní kàábà afá Umar lẹ́nu ẹlẹ́kejì tó lọ́lá jù nínú Islam yìí ẹni tẹni tó jẹ pé ọjà fìtẹfìtẹ fún Islam lẹ́yìn ikú Abubakar òun náà gba khilafa Abubakar jẹ khalifa fún odidi ọdún méjì lẹ́yìn Ànábì Ànábì kú ní ọdún kọkànlá ìjírá tí wọ́n ṣe jẹ́ adélu Madina Abubakar gbà ó lóde ọdún kẹtàlá nígbà tí Umar sì gbà tóun lọ ọdún mẹ́wàá àtààbọ̀ ó lóde twenty three kó tó dípẹ́ àfá Osman òun náà bọ́ sí kí Osman tó bọ́ sí Umar ń fi hùn lọ́wọ́ ní àbúlò alẹ́mọ̀jú sí òun lọ́jọ́ nìkan tó pé ó mú ọ̀bẹ lọ́wọ́ lòun náà bá jọyìn àwọn tí ń kéwò lẹ́yìn àfá Umar àfá Umar wọn ní kásíwátì Yusuf níjọ́ ní àwọn oníṣòkú síwátì ìlú ìnáà ní kàlọ́wọ́ ọ̀fà ọ̀bẹ yọ báyìí ànábì ti sọ fún Umaru tẹ́lẹ̀ náà pé ikú yóò ní tọwọ́ mùsùlùmí wà o ìfìrí kan ní ọ̀pá abọ́nẹ́sìn níjọ tí Umaru gbọ́ rẹ̀ kàkà kí Umaru ọmọ abanújẹ́ ìdùnnú ni wọ́n ń kiri ìtàn nínú àníbi tuntun rẹ̀ pé ikú yọ wà láti lọ́dún ah omi lọ́jọ́ tí fún mi tí èsì pé kú mi yọ wà láti ọ̀rọ̀ mùsùlùmí kèjì ní ọ̀pá mi alhamdulillah tí èsì pé tó kèrè mùsùlùmí ẹgbẹ́ mi ní ọ̀pá mi ẹni yìí òun lọ gbá ọ̀bẹ bọ àfàwà ọmọ ọgbà bọ lébẹ ẹfun ọgbà bọ ó yí ni ẹ ọyọ jáde ní kó wọn máa sálọ nítorí àti sálọ ní ẹbí tí ń gbà sálọ lórí ìrìn náà nítorí kí ọ̀bẹ bọ àwọn èèyàn la ọlọ́run mọ̀ ìyá àwọn tó pa níjọ́ náà ṣùgbọ́n síbẹ̀ náà àwọn èèyàn lè wọ́n gbé àwọn sáájú torí ìfẹ́ ìrún lẹ̀ o àwọn ìyàwó lọ́jọ́ náà àwọn ìyàwó ń tẹ̀sán nàìjíríà ní àwùsá lọ́jọ́ wọn yóò bó tó bẹ́ẹ̀ òbó tó bẹ́ẹ̀ ìrún ọjọ́ ní ó ti dàrú ẹni ọlọ́run yọ ojúlé ẹni ọlọ́run yọ ojúlé làwọn yóò ṣe sọ àgbọ́yé ẹ̀sìn tó yẹ kó o nìyẹn gbọ́dọ̀ sọ pé ẹni orí yọ orí èyí ọyàn o kí ni máa ń yọ ọyàn sẹ́mẹ́ ọlọ́run bá ní máa ń yọ ọyàn ẹni ọlọ́run yọ ojúlé iná yóò bó ṣe sọ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn aláwọ̀báwá kò rí o ìrún ọjọ́ yẹn ó mọ̀ rò kó mbẹ́ láfọ̀fọ́ nígbà tó wọn èyí tó jákè mọ́ ló tó di pé kàkà kọ̀rọ̀ ọwọ́ àrífà ti sẹ́yìn ọwọ́ àgbé abrahamu náà òun ló wá padà kírun yẹn tán níjọ náà tó ti o wọ́n kírun yẹn tán wọ́n kí tán jọ èmi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ẹ̀ nígbà fi tán wọ́n gbé ọmọ jẹnẹjẹnẹ wọ́n gbé lọlé ó ti pé àwọn tọ̀bí ìbùnà tọ́jú rẹ̀ àti ohun tó bá mu ń jáde lẹ́gbẹ̀ẹ́ ikùn yẹn ìfun yẹn ti já gbogbo ohun tó bá jẹ ńlọ jáde níbi ikùn níbi ẹgbẹ́ ikùn yẹn kó tó di pọ́ padà sí pé kejì lójọ́ kejì ọjọ́ kẹta so ọjọ́ kẹta náà ló kúrò lórílẹ̀ ayé àfa àwọn ọmọbìnrin fàtà ó kó tó wá kú ọ wá yan àwọn mẹ́fà kan wípé àwọn ni kí wọ́n múra wọn kí wọ́n jẹ́ olórí yẹn pé kẹ́nìkan wọ́n ṣe ẹnìkan gbé lórí inú wọn ó ní ká ní àbúbẹ́rẹ́ àmúzà náà bá ń bẹ láyé òun ní ìbámu ṣùgbọ́n àbúkàbó òbẹ́dá ní sọ̀rọ̀ ó ti bá ìṣẹ̀lẹ̀ eh, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ṣáàmù lọ àjàkálẹ̀ àwọn tó ṣẹlẹ̀ ní ṣáàmù ó ti bá bẹ̀ lọ ọwọ́ ayin àwọn mẹ́fà àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn ó mọ̀ sọ pé wọ́n yan yín mẹ́fẹ̀ẹ̀fà yìí torí ni àwọn náà wá ní Ali Azubair ibn Lawam Talha ibn Ubaidillah Abdurrahman bin Auf àti Abu Sa'd bin Abi Waqqas àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n wà nínú àwọn aṣọ́rọ̀ lọ́wọ́ bá ṣàlẹ́ ní ibi kẹ́nà àwọn mẹ́wàá tí wọ́n gbàgbé àdìdẹ́nà látàrí ó jẹ́ kí wọ́n rán yín wọn pé ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà yìí ó dá mi lójú pé àmẹ́bí ò kúrò lórílẹ̀ ayé ọyọ́ ọdún sí yín kú gbogbo ilẹ̀ tó ẹ̀sà mẹ́rin fẹ́nu yí ó ṣe kàlífà lẹ́yìn mi torí pé bàtà bá sí ilé ikú òun kẹ́ ń pe àwọn èèyàn ní pé kí wọ́n sọ fún òun nípa ọ̀rọ̀ Umar kí ẹ̀mọ̀ nípa Umar òun táwọn èèyàn sọ fún àbúbá sí ilé ni pé ah Umar tó ń wó yẹn ọkọ rẹ̀ dá ju gbangba rẹ̀ lọ bá a ṣe mọ̀ ní gbangba yẹn ọkọ rẹ̀ tó wà dà jù rẹ̀ àbúbá kí ni pé òun tẹ́ mọ̀ mọ́ yẹn mo kí mọ̀ ìdìbò yìí lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ wò kú fi má da èrò mi rò tí n bá kú ṣùgbọ́n pàtọ́dá àsìkò tí ó wà òun ọ̀mọ́ ẹnìkan pàtó ọ̀sà àwọn èèyàn mẹ́fà pé inú ẹ̀yìn mẹ́fà yìí náà ní inú yín náà ní alájọ́ ló rọra ayé dájú ní kẹ́ẹ̀tì mẹ́nìkan nínú yín kó tó di fún wọn padà mú àfàwà Usman bùnà Affan ìjíròrò pọ̀ lórí ikú ó tó padà mú Usman bùnà Affan torí wọ́n kọ́kọ́ rọ̀ pé ṣé Usman ní káwọn ọmọ yẹn àbí Àlì wọ́n pín sí méjì méjì ẹ mọ̀ pé àwọn méjì ti jáde náà mẹ́fà ọkà àwọn mẹ́rin àwọn méjì lọ sí ni pé ẹjẹ́ amú Osman àwọn méjì lọ sí ni pé ẹjẹ́ amú Ali ó tó di pé àbúrò àmọ́ múra fún wa pé wọn tó lè yẹjú kí ní ìlú pé ẹjẹ́ ènìyàn bọ́ta kí máa lọ béèrè àwárò àwọn méjèèjì lọ́dọ̀ àwọn èèyàn kí lè mọ̀ nípa Osman kí lè mọ̀ nípa Ali kí lè mọ̀ nípa Osman kí lè mọ̀ nípa Ali wọn kárùkù wọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa wọn dáadáa tàbí ní òkọ́ yẹ kọjá kàlífà lẹ́yìn ikú Umar Umar òsìsì wọ́n bẹ̀rẹ̀ tí ń jẹ tí ń jẹ ìnira ọ̀bẹ tí wọ́n fi gun lẹ́gbẹ̀ẹ́ kó tó di pé wọ́n padà wá rí pé ọ̀rọ̀ ìmọ̀ lọ pọ̀ jù táwọn èèyàn sọ kó tó di pé wọ́n ṣe wá gbà àwọn márùn àwọn wá gbà fún àfàwà òfin ọgbọ́n àfà àfàwà ó máa ó lo odidi ọdún mẹ́wàá àbọ̀ lórí ìjọba khalifa ó kú ní ọdún 23 ìjìrá kó tó di pé òsùnmọ́nù gbà òsùnmọ́nù wá gbà òsùnmọ́nù lo odidi ọdún méjìlá

ló fi jẹ́ pé wọn kúrò láyé dòdò wọn kúrò láyé dòdò ẹni tó sì jẹ́ tó jẹ́ lídà wọn ó ń tọ̀hún ló jẹ́ ànẹ́bí náà ni bàbá rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá rẹ̀ ń sọ fún ànẹ́bí pé ilé ẹ̀jẹ̀ ìrẹ́ Muhammadu ti déédé àyínlẹ́ta làǹtàdé ó ṣe déédé nígbà tí wọ́n pé ọ̀rọ̀ ogun dé tánẹ́bí pin ọwọ́ alánẹ́bí òpin ọ̀rọ̀ ogun yẹn dáadáa ó sọ ọlọ́run bá inú bí ọ̀rọ̀ méjì lọ wá pẹ̀lú bí wọ́n ti wọ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ ọlọ́run bá sọ pé ha khibtu mo sòfòlù ńlá ààdù tí ìbá jó ń déédé òfó ṣe ní tí ìbá jó ń déédé wọ́n ní pé kèèkè khibtu àwọn ìwáyà ní wàgbé kèèkè khibtu khibta ìwọ́tọ̀ ń sọ pé ìdéédé yẹn òfó tánẹ́bì tí wọ́n bá yẹn tí ọ̀bá jó ń ń gbé owó nínú náà lọ ní ibi náà lọ́sẹ̀lẹ̀ ajá òfò ló ṣe wọ́gbà sí ìgbà tí jẹ́ni tó ṣe déédé àwọn tàbí wá fẹ́ lù wọ́n fẹ́ pa torí pé ó máa sọ pé àrẹ́bì dáadáa ní sí ń tẹ́ orí ẹ̀ àrẹ́bì ni ọtí rẹ̀ ọ ṣùgbọ́n yóò jáde ní ìbàdí rẹ̀ àwọn ọ̀fẹ́ tó ṣe pé wọ́n mọ kòránì dókùn tí wọ́n bá ń kí wọn jẹ ẹ̀yìn yóò kàn máa òfin sí ìrùn tí ń sì dá tuntun báyìí ṣùgbọ́n o kòránì tí wọ́n mọ̀ yẹn kò ní tayọ gbogbo gbogbo wọn ọlọ́run bó nígbà ní ìjọsìn lọ́wọ́ ọlọ́run bó nígbà lọ́wọ́ bí tí wọ́n máa fi ha ìwọ àwọn eléyìí ọjà tẹ̀wọ́ gbà o látara ni wọ́n sì máa farabalẹ̀ kí tó ṣùgbọ́n ọjà rẹ̀ ni wọ́n àwọn lọ́wọ́jọ́ jẹ́ pé ọmọ ẹni ẹgẹgẹ lọ́wọ́jọ́ ìjà ọkọ̀ wá ìṣì lásìkò àfà Osman ọwádìí tí àfà Osman àwọn èyí ni wọ́n padà lọ pa sórí àlefa lọ́dún kejìlá ebi pé òṣùwọ́n ní wípé àwọn ènìyàn tí wọ́n má dàtí káwọn tàbí kẹ̀ tí wọ́n má dàtí ọ̀tẹ́ àpẹẹrẹ àti ìṣẹ́ni lọ́rùn látàkì ọ̀dọ́ ni wọ́n nígbà wá láti àgbà àti olórí wálé táwọn tó wá wà láti tàbí tí wà á pàá dàrẹ́ àwọn padà lọ jà títàtítà gbogbo àwọn tó gbọ́nà ọ̀dọ̀gbẹ́ wọn kọjá wọ́n mú wọn balẹ̀ ṣùgbọ́n síbẹ̀ Osmọ́nù ń fáyà pé kó máa jẹ sáwọn ènìyàn fa sábàbí fìtí náà wọ́n fi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé torí pé ànẹ́bì ti wí fún lọ́jọ́ kan tánẹ́bì jáde kúrò nílé wọ́n sọ fáwọn ìyàwó rẹ̀ pé ẹni ọba béèrè mi kì í lọ ní ọgbà báyìí nínú ètò tí ọlọ́run fẹ́ tó níjọ́ náà ọlọ́run fẹ́ jẹ́ kí àwọn àṣẹlẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ ń sọ Bukhari àti Muslim kọ̀ọ̀kan kò jìnnà àwúbá fi wá ọwọ́ ànẹ́bì délé nígbò lànẹ́bì lọ ọlọ́lọ́ rẹ̀ báyìí òun àti àbúmọ́sàdà ṣáájú wọn ti jẹ́ ọlọ́ nígbàtá lọ́jọ́ òde náà ọgbà ẹ̀ ànẹ́bí sọ fún àbúmúsá àṣárí pé ìwọ tó ní etí ìwọ tó ń ta mọ̀ wà ní ẹni yóò tó bá béèrè ní kọ́kọ́ wá wìkún mi ní kọ̀mà ó tó wọlé àbúmúsá ah! wò pé inú ànẹ́bí mi dùn lónìí ah! ẹni ọba tó wà ní jẹ́nà tó sì wà ọ̀pẹ́ kò jìnnà ọba tó wà lọ́lé wọ́n bá fara dúró ìlú ẹ̀nà lẹ́bí lọ ọba wà délé ọba bá àbúmúsá lọ́mọ Abu Musa lọ sọ́wọ́ nàbí Muhammad sallallahu alaihi wasallam ànábì sọ pé yọ wọlé fabashirhu bil janna fún onírò pé yọ wà janna ah nígbà wà sí dùn nígbà tí ó wọlé ọba nàbí lẹ́yìn tí ó jókòó létí kẹ̀ǹgà tó wà mẹsẹ̀ síbẹ̀ Abubakar náà wá jókòó lẹ́yìn tó dojú kọ òun náà jókòó lórí kẹ̀ǹgà yẹn lẹ́yìn tó dojú kọ kọ̀ọ̀kan kò jìnà ó mọ òun náà bá wà nàbí lọ́lé kọ̀ọ̀bá nàbí wọn lọ́lọ́ ọ̀nà ìbáyìí ó dé bẹ́ẹ̀ ọba bò Musa níta sọ fún pé ọmọ òun kàtọ́bù bèèrè rẹ̀ ọlọ́ sọ fún ànẹ́bí àmúsà ọ̀dọ̀sọ́ ànẹ́bí ní pé sọ fún pé ọmọ ilé gbogbo jẹ́nà kó gbogbo lè jẹ́nà inú ọmọ dùn nígbà tí wọlé orí pé wọ́n jókòó wọn de òun wọn lánàbí ìwé ọba ọba báwọn sọ fún pé ń wọlé àbú musa lọ sọ fún ó sọ lọ́wọ́ bá ní pé sọ fún pé kó wọlé kó sì fi nílò pé yọ́wọ́ ìtẹ́ náà ṣùgbọ́n lórí ìdààmú ni ó ìdààmú lóhùn tó bá rí kó sì sùúrù àbú musa ti dàrú fún gbólóhùn tí wọ́n ní oṣù máa sọ ní jẹ́ lọ́dọ̀ tí wọ́n sọ ní Bukhari àti Muslim ni pé ọ̀nà olùmọ̀sá níbẹ̀ làwọn olùmọ̀ ti ní pé ká bá ẹni ìṣẹ̀kùn tó kà wà láyà táà níbi èsì lọ títí tá a nínú ẹ̀kọ́ ni ká sọ pé wọ̀lọ́gbọ̀n mustapha ọlọ́run ọba lọ́ba olùrẹ̀ lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ ọlọ́run ọba lọ́ba olùrẹ̀ lọ́wọ́ nǹkan ẹ̀rọ àpàdà sẹ̀lẹ̀ sí àfà ọ̀túnmáàmù ń ta àdùkùrán lọ́wọ́ ni wọ́n dé ọjọ́ náà wọ́n pa ìyàwó rẹ̀ toyúntoyún ọjọ́ náà kùránì ti ń ta ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sí kẹ́ ó bẹ́ẹ̀ sí kẹ́ sí orí kùránì kùránì yẹn yàtọ̀ sí kùránì tá a tún lò lónìí kùránì gbàgbà ni aláfọwọ́kọ ni ó tóbi tí ó máa ń tóbi wájú wọn wọn ní gbólóhùn tí ń kà ibi tí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́ òun náà ní gbólóhùn fásọyẹ fi kẹhùnmù lọ ọwọ́ sẹni olè àlìm bá darí ayẹyẹ yẹn bá nẹbi àmúṣà àlọ́sálàmù ó wá sí kùnú nítọ́lọ́wọ́n bá ń sọ bá nẹ́bí ní pé pàṣẹ sí kàbọ̀mọ̀ lọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó wọn ilẹ̀ ànẹ́bí torí pé ọlọ́run bá wọ́n wà sẹ̀mí olùgbọ́n alààrẹ ó ti jẹ́ onímọ̀ ọwá ti lè dé ẹ̀jẹ́ ìwá ti lè dé ayà yìí ayà pàṣẹ sí kàbọ̀mọ̀ lọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó wọn kàní wá ti bẹ́ẹ̀ pẹ̀lú Usman àwọn tọ́pọ̀ ọ̀lù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tó wọn torí pé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ olùgbọ́n ó sì jọba onímọ̀ ọdún náà ni afọ àtúnmọ́ lòkù afọ wa ní ọbọ sórí àga pẹ̀lú pé mùsùlùmí ò lè máa darí láì má lọ lórí ṣùgbọ́n wọn kẹ́ ń bẹ nínú àwọn àgbàlagbà sàádé fáwọn òfin á ah, kò sí ìyẹ́ká ní olórí sísá ti ṣèwádìí tàbọ́pàá òfin gbogbo àwọn tọ́pàá òfin kápá wọn àwọn kan wo pé ọ̀rọ̀ yìí dá ń tòótọ́ ṣùgbọ́n àlè rí síta ní wọ́n máa tukọ̀ àṣẹ́gbọ́kadà gbò làṣí òsì máa wá àti kọ́ ló kọ́ olórí ni ìyówù náà ń tábà wà sí iná ẹja yẹn lórí ni tó ìtọ́ màdáyà àmùsùn ní àdílé fi bọ́ bẹ́ẹ̀ àdìwà bọ́ bẹ́ẹ̀ wọ́n ń wá pé bóòlù àwọn òsì ṣàtúnṣe ohun tó ṣẹlẹ̀ yìí lọ fa àwọn ìṣẹ̀lẹ̀ kan tuntun ṣẹlẹ̀ lábẹ́ ti àfáwà ti àfáwà Àlì torí pé àfáwà Usman ta ló lọ ọdún méjìlá fún twenty three years ìjẹ́ra ó ti wọ thirty five years ìgbéra ó sọ ọlọ́run báyìí sọ pé kìláàfà lẹ́yìn ní thirty years ní òbí ẹ̀sìn thirty years ẹni pé tá a bá fi ọdún mẹ́wàá àti ẹ̀kún tó kú lọ́dún kọkànlá oṣù kẹrin àbóṣù kẹta tá bá fi kú òun tí ó jẹ náà ní forty years ọwọ́ adi pé àfa wa ayé ìṣèwádìí tó bó la ń tẹ́lẹ̀ mọ́ta lọ́pàá tí wọ́n ń bá ti àti àwọn aáwọ̀ tó fẹ́ máa fẹ̀ láàrin wọn pé ẹ má ti bí alẹ́ ọ̀bọ ọbẹ̀ o táìpù sọ́kọ́ mẹ́rin tọ́kọ̀ àfọ́n àwọn kan tó ní kọ̀dọ̀ yìí nínú àwọn sàádé àwọn kan tó dógbé ààlè sọ pé yẹ ká mọ ẹni tọ́pa ọ̀sùnmọ́ náà láì má ní olórí ilé ìgbà tó tó ń tó wà láàrin wọn lọ́pọ̀ àti wọn ti lọ gbé ìyàwó àìṣà tó tó àwọn ọmọ rẹ̀ ń jàbá yóò wà zùwájú hó mọ̀ háàtì hàn àwọn ìyàwó ànẹ́bí ìyá àwọn olùgbàgbọ́ òdodo wọn ń ṣe ìwọ́n tó jẹ́ gẹ́gẹ́ bí ìyá wa àṣáájú wọ́n bá parí ìjà ọfà àti ìyá wa ìjà fi ṣe kó nílùú Mọ̀dínà ọkọ̀kọ́ lọ sí àjìnà ní Mọ́kà Ali ti gbọ́ pé àìsà ti lọ Mọ́kà láti lọ Mọ̀dínà láti Mọ́kà àìsà gba ìlú Básírọ̀ lọ torí pé Básírọ̀ ìlú àwọn ènìyàn tí wọ́n dún màún màún wà àìsà lọ bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí ń lọ ọba jẹ́ nìkan pé kẹ̀kẹ́ ṣẹlẹ̀ lọ́nà inú tó wá ṣẹlẹ̀ lọ́nà yẹn ti wá jẹ́ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lójú ayé àlẹ́ dìbò àlẹ́ sọ wá sí nǹkan yìí ìbáwí báyìí tẹ̀ ogun kan bẹ jọ́ ṣẹlẹ̀ sí ọ ogun náà lé nítorí ọba tẹ ibi nǹkan yìí ṣẹlẹ̀ ọmọ kó wà láti ṣẹlẹ̀ nǹkan yẹn wá ṣẹlẹ̀ sí àwọn àyíṣà wọ́n wá sí àwọn àyíṣà tó lọ gbá ní òkú òrùjú tó ní ẹ̀tọ́ wa kí ló dé ìyàwó yípo àtúntò ó ti kún fún ẹkún nínú audaj èyí tí wọ́n máa ń gbé wọn sí lẹ́yìn ẹ̀sìn audaj yẹn dà gẹ́gẹ́ bí àpèjúwe tí mo lè dúró ni pé kìíní tí wọ́n máa ń so mẹ́yìn katakata yẹn wọ́n wá da níbò tí mo fi ní rí obìnrin bẹ́ẹ̀ ni wọ́n ti máa ń so àwọn nǹkan ẹ̀ mẹ́yìn àwọn ẹ̀sìn so kìíní yẹn làwọn ìgbẹ̀dá obìnrin máa ń jókòó so kódà bá àwọn ẹrú rẹ̀ fẹ́ tẹ̀lé àwọn tí wọ́n máa gbóúnjẹ fún àwọn tí wọ́n máa fún ní kíní ẹ̀ǹkà but ẹni ẹ̀kọ́ lórí wọn láti gbà wọ́n dà sí níbò áwùdájì yẹn wọ́n sáré kó dúró kọlọ́ gbogbo àwọn tí ń bá lọ tí wọ́n bẹ̀ẹ́ fún inú ogun àkó ní ah, owó gbogbo tí ìyáwó yóò yíbo àti ìtẹ́tọ́ ṣẹlẹ̀ inú oúnjẹ ogun ìtẹ́ láti wọ́n ṣẹlẹ̀ ní ìtẹ́ àtẹ̀rẹ̀ láàá ó dé olùbásọ́rọ́ ọba àwọn ará olùbásọ́rọ́ sọ̀rọ̀ ìgúnrọ̀ àfáwa alì ó ti gbọ́ pé àlẹ́ ìyá ọ̀sà ti kó nílùú mọ́kà ó ti fi ayọ̀ ọmọ wáta ó ti fi ájìta ó ti padà sí ìlú básọ́rọ̀ ìrò tòun náà ní pé kókó olùmọ̀dínà kó wọn lọ pàdé ẹ̀

torí pé ohun tí wọ́n lè padà sọ ní pé kì í ṣe pé àti wọ́pá lọ́pàá Osman ló le ṣùgbọ́n a mọ̀ pé àwọn tábà sì wọ́dẹ̀ ẹni ọpa Osman wọn lè dín ní one thousand people nínú àwọn tí wọ́n mọ̀ dín ní pàápù rẹ̀ tọ́wọ́ ọpa ẹ̀yẹ one thousand lẹ́ẹ̀kẹ́ náà ẹ̀rù pé wọ́n aláàárín ìtúnú agbọ́dọ̀ kọ́kọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ká má bàa sùn yẹn pa ẹni ọpa ẹ̀yìn agbọ́dọ̀ pa ni ilé yóò sọ yọ jẹ́ bí báwọn fẹ́ dó sínú àlàáfẹ́ pa wọn ṣùgbọ́n ẹjẹ́ á sí àwọn sùúrù kan káàkiri sí ọ̀fin tó tókè dáadáa kó má bàa jẹ́ pápá ẹni tí ò yẹ ká pa ọlọ́run wá ní wọ́n padà gbọ́ra wọn yé wọ́n ń lọ ló mọ̀dínà wọ́n lọ yẹjú yòókù níbẹ̀ là ń kọ̀ wáyé pé àwọn bí ní ìdíyẹjú ọ̀rọ̀ kí là ní pé àwọn ikọ̀ tí wọ́n ń sọ pé bóyá ìsúná làwọn sì ń gbà tiẹ̀ àwọn ò tí ì mọ ẹni tó jó lórí alìnà àtàwọn tó ń fún wọn pé alìsí gbọdọ̀ jó lórí àwọn ti fẹ́ papọ̀ yìí kí là ní pé bẹ̀rù ti di pé àwọn kọ̀ wáyé nígbà pé iná wọn máa ń tàn nígbà náà tí wọ́n máa fi ń ríran wọ́n fẹ̀ máa tàn ẹ́ lọ́nà kò sí iná gbogbo orú àwọn lẹ́yìn nígbà náà ẹ̀mọ bá sì ẹ̀yìn kan ẹ darapọ̀ máwọn tí ń bá lè lọ ọmọdé náà ẹ̀yìn kan ẹ parapọ̀ máwọn tí ń bá lè wọ́n ṣàlọ ọmọdé náà tí wọ́n láwọn wà pẹ̀lú ikú Usman tọba ti wá jákòókò kan sílẹ̀ ti ṣú tí gbogbo ẹbí dúdú ẹ̀tẹ́wà láàrẹ̀ láàrin kọ̀ méjèèjì ní wàhálà ẹ̀ṣẹ̀lẹ̀ láì orí wàhálà ti wá ìjàbẹ̀rẹ̀ láì mọ̀ ohun tó fà jíjà láì mọ̀ ohun tó fà jíjà ń jẹ́ fáwọn àfáà bá ti débi àwọn ìṣẹ̀lẹ̀ tó ó sì ṣe ń tó ń kálukú pé á ibi táwọn wà ni wọ́n fi jà sọ́dọ̀ ọlọ́run lọ́lọ́run bá lẹ́yìn sọ pé ọjí ọlọ́wọ́ anihom ọ̀rọ̀dọ̀ àmì òun yọnu sí wọn òun sì yọnu tó òun lọ́run tó sì fún ìjà yẹn lọ fa kí àáfàá wa tọ́lẹ́ abúnú bèèdìlà ogun yẹn lọ́ba lọ àṣùgbọ́n ìbúnú là wà ogun yẹn lọ́ba lọ àwọn gbáǹkọ́ gbì nínú àwọn sàdé tí mo kà lẹ́ẹ̀kan mẹ́fẹ́fà yẹn ogun yẹn ni wọ́n bá lọ àwọn ẹni tó iná àwọn tó padà sẹ́kùn pátápátá tí ó ti dẹ̀kú bọ̀rọ̀ iná ìlọ́wà ogun yìí ni wọ́n bá lọ à ń pè ogun yẹn ní lọ́sọ̀tún sí fẹ́yìn wọ́n fi ń pè ní sí fẹ́yìn nìyẹn àwọn sí fùkẹ́ àtàwọn sí fùkẹ́ wọ́n wá pàṣẹ papọ̀ lẹ́yìn mọ ohun tó dájá àwọn ọlẹ̀ àwọn ọ̀wá ìjọ sí láti sínú ẹ̀lẹ́ ọwá padà fà á àfàwà àlè yìí àfàwà alì látara kọ́ wá kó nílùú mọ̀dínà yẹn ìjà yẹn kò jẹ́ kó gbé ìjọba rẹ̀ wọlú mọ̀dínà mà ohun tó fa kíjọba ó kó nílùú mọ̀dínà nù tí wọ́n fi wá gbé lọ sílùú Kúfà ìlú Kúfà yẹn wá padà bẹ̀rẹ̀ sí ṣe ìdarí bẹ̀ tí ìdarí fi kó nílùú mọ̀dínà ìyẹn wọn fi sọ pé láì tàwọn dáhàbà kí á ní òkì má jáde kó nílùú mọ̀dínà ìjáde rẹ̀ yẹn báyìí kò ní ìjọba ẹgbẹ́ wọnú mọ̀dínà mọ́ padà kò rí gbé wọn ló wọ̀ sínú ọ̀padà torí ìjà ńlá tó tẹ̀lẹ̀ yẹn lérí ogbà àwọn tàbí kan ni pé ètè kẹni látọ̀dà fún àwọn àlè àwọn kẹsì wo pé àwọn tó wà nípa ìlú àlè pé ètè kẹni látọ̀dà àwọn tó ẹgbọ́n láwọn fẹ́ mọ ikú tọ́pa Usman òǹkálùkù wọn bẹ́ẹ̀ sí wo fíù tó ń jẹ lọ́dọ̀ òǹkálùkù ni wọ́n fi wọ ọ̀rọ̀ ló fi jẹ́ pé àwọn olùmọ̀sọ̀lá yìí pé àgbọ̀dọ̀ jẹ́ nìkan lẹ́bi àgbọ̀dọ̀ jẹ́ nìkan láàrin gbogbo wọn ẹni ó ṣe kò ń gbẹ́nu wọn yọ gbàdádá méjì ẹjọ́ sáìsẹ́ inú wọn yọ gbà ládàkà ọ̀sẹ́ni tó gbà pẹ̀lú ìfẹ́ nínú wọn bó o lè sọ náà bó o sì ní kejì ló fi wáyé pé kọ́lọ̀n bọ́ kò bá yọ́nú sí gbogbo wọn lápapọ̀ bí wọ́n ti wá tó pẹ̀lú ìfìláfà yìí iná wọn sì lóore sí lọ́dọ̀ ọlọ́run àkàdá owó ìyàlánà àni ibnu Umar wọ́n ní báyìí wọ́n ti gbà núdà fáà ibnu Umar ro kí ni ibnu Umar máa sọ ó ní pé kúnnà nà kúrù wọ̀ ṣúlá sàálà sábáyìnà àgbèrè nà nínú àgbàwà mi kúnnà nà kúrù wa rasulullah sallallahu alaihi wasallam hajjun àwọn máa ń sọ àwọn gbólóhùn yìí kúnnà ní àwọn dò wa rasulullah sallallahu alaihi wasallam hajjun a máa ń sọ àwọn gbólóhùn yóò sọ lọ́wọ́ bá ti orí tí ọlọ́run bá ti máa ń gbọ́ kìí tapò wa níbẹ̀ ló ti jẹ́jẹ́ fáwọn àfáà ti mọ̀ pé bí wọ́n ti lóore yẹn náà bí wọ́n sì tẹ̀léra wọn níbi ìlàáfà náà nù ànábì Muhammad sallallahu alaihi wasallam àdéhùn ìtàn ìbẹ̀ tó gbajúmọ̀ tá a ti máa ń gbọ́ wípé àwọn mẹ́wàá kan bẹ̀ ò tí wọ́n wà nìjọ náà ò ó sì ọlọ́run bá ní pé Abubakar fil janna Abubakar ẹni àlùjọ ní í ṣe wà Umar fil janna Umar ẹni àlùjọ ní í ṣe ó di mélòó wà ní filijanna ali ọmọ aljanna ní ṣe ó di mélòó wa usman filijanna ó di mélòó ẹ̀yìn tó ibi àdíṣì ali ṣáájú usman ló jẹ́ káwọn kan ó fi wọ́ pé bóyá ali lórí ju usman lọ àwọn kan fi dúró bẹ̀ ṣùgbọ́n ìmọ̀ iye àdíṣì ní ló jẹ́ pé usman làdẹ́bí ọkà fi kẹta pàpà jùlọ àwọn obìnrin ní ìgbẹ́gbẹ́ pé kìí ẹ̀ sí ali bẹ̀ rárá gẹ́gẹ́ bí bàtà níbi gun orí òkè ẹ̀yìn jábàlẹ̀ eh, tí láǹpẹ̀ jábàlẹ̀ ó gúnbẹ̀ ohun àbúbá wọ́n máa Osman tí bá bẹ̀rẹ̀ sí mí mọ́ wọn lẹ́sẹ̀ àmẹ́bí sọ pé ìrẹ́ òkè ó sọ dákẹ́ ó sún gbọ́rọ̀dá wọ́n nà bí yù àmẹ́bí ń bẹ lórí ẹ̀ wọ́n sì dì ẹni wọ́n gbàgbọ́ lórí ló ń bẹ lórí rẹ̀ wọ́n ṣe àhìdá àtàwọn olùjẹ́rìí tọ́lọ́wọ́ bá gba ìjẹ́rìí wọn méjì tọ́lọ́wọ́ bá gba ìjẹ́rìí wọn méjì wọn bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni ó máa wà Osman kò sí alílẹ̀ kò sí alílẹ̀ sòtùbájì fèrè sí bẹ̀rẹ̀ wà yìí òun gbé alìfáájú ó gbé Osman sì kẹrin inú ẹgbà wà ní òun gbé Osman sì kẹta ó gbé alì sì kẹrin wọ̀tọ́lé ha tó fi lè jẹ́ nà ó di mélòó ó di márùn-ún wọ̀sùn bẹ́ẹ̀ fi lè jẹ́ nà ó di mélòó

àwọn sàbẹ́ ẹgbẹ̀rẹ̀ sí káà ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹjọ́ ẹ̀sán ọ̀bádákẹ́ wọ́n ní pé mọ́lẹ̀lẹ̀ àṣírọ̀rùn tàbí ẹlẹ́ẹ̀kẹ́wàá pàtàkàtà pọ̀sọ́ tàbí ẹlẹ́ẹ̀kẹ́wàá pọ̀sọ́ tàbí ẹlẹ́ẹ̀kẹ́wàá ọwá fẹ́ sọ pé ṣàyí lè bọ̀nà

lórí ẹni iṣẹ́ títí fi sílẹ̀ gbogbo òru ẹjẹ́ lọ pa tí mo fi hàn pèmí náà ó jẹ́ pé tàṣẹ fáwọn pèmí náà ní gbogbo oṣù dáfẹ́ ó fẹ́ kó sì máa ṣe ẹ̀sìn lọ èrò ń bà rẹ̀ mọ́ ìyẹn ló fi wá wò pé á ah! lílọ tí wọ́n ń lọ sí múdà lọ ẹnì kẹ́kẹ́ pàdé rẹ̀ ibo là ń lọ ọlọ́run lọ́ọ̀pá Muhammadu ni ó wọ́n pa fún gbogbo wàhálà yóò dópin títí sí sẹ́lẹ̀ gbogbo olú ẹni ẹlọ́rin ẹ̀jẹ̀ yé sẹ́yà rẹ̀ tó tó di bọ́ọ̀lọ́ pàdé

ìjọ tó wù lọ pa wọn ni àtijọ́ ìlọ́lọ́wọ́n sánú ìdí ọgbà ìsìláàmù ó débẹ̀ báyìí ó fi ní kí ipò wọn pa á ìyàwó rẹ̀ rẹ̀ sí fa ọgbà ìdí ẹ̀ ẹ̀jẹ̀ yọ lẹ́nu ẹ̀ ẹ̀jẹ̀ tó yọ yẹn lọ́kẹ̀ rí pé pápúrò mú sí bẹ̀rù òun tó ó dàbí àwọn bọ̀dá wa ní ìgbà táwọn kéékèèké pé pé tí wọ́n sì máa ń lè mọ́ wa tó yẹ kó wá gbé pé ká wá sọ̀ tí wọ́n wò pé á bẹ́ẹ̀ ni pápúrò ti sọ̀ ń jẹ́ náà pé gbogbo wọn yóò ṣe ọ̀bá àpá wa àní sí ìsìláàmù lẹ́ ìwọ ọ̀tá ọlọ́run yìí ó wò gígẹ́ lẹ́nu wá sí ọ èmi ọ̀tá ọlọ́run ara rẹ̀ tọ́kọ́ wọ́ sí ìná ibi tára rẹ̀ tí wá wọ́ sí ọkẹ̀ ìtàkàdá tí wọ́n ń kalẹ̀ ọkẹ̀ mú àìfà tí mọ̀ gbà mú ó lè mú ó lè mú torí pé ọlẹ́gbìn la ẹlẹ́gbìn ni ọ́ ìdíbò ah! bá bẹ̀rẹ̀ sí di pé ọba gbé ní wájú ọba bẹ̀rẹ̀ sí ń kà طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى أخوك mọ̀túnmọ̀ tọ́ ha ní araf méjì wọn mọ̀túnmọ̀ rẹ̀ inú lábá ma ń zanna àlé kalẹ̀ kòránì lè tẹ́ṣkọ̀ àṣọ alùkùránì kalẹ̀ fún ní pé kò bí sòfò kí ní àmẹ́lẹ́ omi kó fò bí sí ọ́ ìlà tẹ̀lẹ̀ kí ọ̀tán yíò yọ̀ṣà ṣùgbọ́n fẹ́ yóò jẹ́ ìrẹ́ntí tẹ́lẹ̀ tí ọba bẹ̀rẹ̀ ọlọ́run ibi tí ó mọ̀ ti ká ní ọ̀wọ́kọ̀ àti kọlùbí yí alìsìlám ọ̀wọ́kọ̀ alìsìlám ní kọlùbí bí islam ti wọ́n náà ní rẹ̀ bẹ̀rẹ̀ tí mọ́ ah alìhádá fárọkọ̀ kùrẹ́ṣì ṣe wọ́n tó fún àwọn kùrẹ́ sí yẹlẹyẹlẹ ni aina muhammad níbo ni fàkọ̀dé dákàlà fil qalbi al-islam inú àbúrò rẹ̀ lóore eh! ẹ́ bọ́lọ́sí ṣe máa ń ṣe ìgbà tí nǹkan bá lé ọlọ́run wa ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ìgbà tí nǹkan bá lé gan ọlọ́run bá máa mú rọrùn wá ohun tó jẹ́ kí ó mọ̀rọ̀ padà gba láàmú ẹni tó wá jẹ́ ọkọ̀ àbúrò de monosex nínú àwọn aṣáájú àwọn bàṣàrínà dèrè jẹ́ nà àwọn ni wọ́n lọ́lájú nínú ìsìláàmù yìí a máa àwọn òmìnir ìbìnrin ìdá ìtàhálà tó gẹ́gẹ́ bí àfáàfẹ́ kàá pé lẹ́yìn àwọn ẹni mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí áàdì ló sì kẹ́ ní o tọ́lẹ́ á sì ká àwọn zùbẹ́rù sì kẹfà sáàrù bọ́nà bọ́ àkọ́ sí keje sẹ́yìn múnú zẹ́dì sí kẹjọ abrahamu bọ́nà áwùsù sí kẹsàn àbú òbẹ́dá bọ́nà àmì bọ́nà jàbá ó sì kẹwàá kó lò họ́ jésù ẹni eré ni wọ́n àwọn yẹn náà máa ń pè ní aṣáró al-mubashsharina nabil janna aṣáró al-mubashsharina nabil janna àwọn mẹ́wàá tó ń gbàgbé àlùjẹ́nà látàrí ló jẹ́ pé nínú àwọn tí ò ká máa hà ní ni àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn ta gbọ́dọ̀ mú ọkọ̀ wọn dáadáa gẹ́gẹ́ bá ti mọ síwájú fàátíà bẹ́ẹ̀ lè yẹ ká mú ọkọ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹn abẹ́lọ́hùn ọlọ́run bàbá àdékan tó bá yọ ní sí gbogbo wọn lápapọ̀ ó sì bá fi kójíká para tó rí tẹ̀sí.